بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته خطر الندى ومحل الصدى في قجة جمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري رحمه الله a sì wà nínú àwọn mọ̀nsúbátì làásìmá eléyìí tá a fẹ́ múlẹ̀ ní wọn ń pè ní kíni alhal alhal kí wọ́n ń pè ní hal aya dábùrù hal wáhùwá wọ́sùn fọ̀dùláṣì fọ̀dùláṣì nígbàgbé ẹ̀kejì tí máa wí fọ̀dùlá nìyí o níjọ́ kan báyìí náà mo ti wí gbólóhùn fọ̀dùlá wọ́n náà yóò ní ibi kan máa ṣeré ìfẹ́ jáde lọ́sàn-án lọ́gbá ìròyìn kan ní azlaton tó jẹ́ ilé ìròyìn kan ní tó jẹ́ ilé ẹ má gbàgbé mọ́ tàlàyé ilé fún wa mo ní tàbá wí nínú ọ̀rọ̀ ilé kọ́kọ́rọ́ àmì ẹ̀rí pé ọ̀rọ̀ ti pé tẹ́lẹ̀ ilé wá lòun ilé nẹ́fúdà yẹ tọ̀run. ọkùnrin fi jàwáàbí káyífà. wọ́n ní hàlù máa ń wáyé wọ́n máa ń jẹ́sìn fún káyífà bí kẹ́nìkan béèrè fún káyífà àdọ̀rọ̀tù lásọ̀. lẹ́sọ̀ lẹ́sọ̀. mọ̀túfán. àdọ̀rọ̀tù lẹ́sọ̀ mọ̀túfán. mo lu olè hálù mi tí mo fi lù ú ni pé lẹ́ni tàbí ó lè lẹ́ni tàgbá léjìká èjìká ni mo ti gbà ní nínú ẹ̀lìkásù ẹgbọ́ kásù rí ẹ̀lìkásù ẹgbọ́ rí jìká ọ̀ṣọ́rùtò májẹ̀mú tó bá fẹ̀ ní hàlì òun ní kọba nẹ́tíra kọ máa ní alifọ̀lá ṣùgbẹ́ni tí ó bá ní hàlì ó gbọ́dọ̀ jẹ máa rí ka ẹni tá àmọ̀ lòun ọ̀jọ̀ àbíká sàlẹ́sà àbíkọ́ jẹ́ gbogbogbò àbíkìkì ní ẹ̀dẹ̀ pọ̀ bí irú ọ̀rọ̀ adé ìrà tó sọ̀rọ̀ yìí pé. Khushan absaruhum yakhujuna. Wọ́n ni Khushan absaruhum. Àwọn káfìrì ojú wọn máa kúrò mọ́ wọn lágbárí. Yakhrujuna min al-ajdathi ka'annahum taradun muntashir. Wọ́n wá dàbí iṣu tó fọ́n ká. Ọya. Fi arba'ati ayyamin sawa'an lis ní ọjọ́ mẹ́rin ọwá ní sàwá àhàlù nìyàn èyí tó dọ́gba ẹni tó bá fẹ́ máa béèrè وما أهلكنا من قرية إلا لها منذرون ọlọ́run la dá ìlú tó léje kan إلا لها منذرون tàbí tó ní àwọn tí wọ́n máa kìlọ̀ fún nírò iná làmíyàtà mọ́ ìṣàn kọ́lá lóòó ònìlàmí yìí ẹ̀tàmọ̀ ìṣà ń kọlà lò ìyẹn ni pé ògiri yẹn kọ́ ibì kan ní tí máa mú ní ipa ayùn tó bí ọ̀rọ̀ ohun tó ń pè ní hálù sórí mi gẹ́gẹ́ bí nóòtì tí wọ́n máa ń fún yín láyé ń fún yín nóòtì kan lórí hálù lórí hálù ọyá alhálù ẹmọ fẹ́ máa kàn kankan ni ẹsẹ̀ fẹ́ kẹjọ fẹ́ máa wò nínú rẹ̀ lásán alìhálù létí ẹsùn obi àdámi lóhun ẹ máa jáde ìjọba ìkìtì ló kọ́ lọ gbé alìhálù ọjọ́ kìtì náà bàdá ti fẹ́ bẹ̀rẹ̀ kí ó gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹ̀ ìwé tó fi kàn sí gbọ́dọ̀ wà wájú ẹ̀ ìdírí kí bẹ̀rẹ̀ nù alìhálù ismun mansubun ismun mansubun yubayyinu alhalu ismun mansubun yubayyinu orúkọ gbanisba ni tí máa ń ṣàlàyé aihata sọ̀híbíhá tí máa ń sàlàyé ìṣe sí ẹni tó ní alaikumus salam wa rahmatullahi wa barakatuh ismu mansubun alaikumus salam wa barakatuh marhaba ismu mansubun ẹ̀rà ẹ̀rà náà ilẹ́kọ̀ọ́ yóò báyìí nù ọ̀sẹ̀ àlàkùnrin yóò báyìí nù ń sàlàyé àìhà tàṣọ híbíhá ìṣesí ẹni tó ní. àyíǹdà wọ́kọ́ àìlèfíàílé nígbà tí sẹ́yìn ṣẹlẹ̀ kí ni ìṣesí ẹni yẹn nígbà tí sẹ́yìn ṣẹlẹ̀. bí àpẹẹrẹ gbésíló já àtẹ́fóló ọmọ kékeré jẹ́. ضاحكة لن تنرين جاء الطفل أما كريد ضاحكة لن تنرين حلو رنيا هيا إجاسة ربوري هذا كلمة حلو هيا إجازة جاء هيا ما قال جاء هنا نفعل ماضي مبني على الفتح kọjá tẹ́lẹ̀ mọ́ ìrọ́ bu o ọ̀yà àtẹ́kóló jókòó máa kọ́ fẹ́ǹsẹ̀ ìdẹ̀gbàgbà mi wá sí ra ìgbé bàjẹ́ wá ọ̀yà bá ń fún fẹ́ǹsẹ̀ má jáde lọ nítorí pé púpọ̀ kó tó dé láti máa fún fẹ́ǹsẹ̀ ó ṣeun ọ̀yà àtẹ́kóló ó ṣeun ọ̀yà fáìlù mọ̀rùfóòrùn. الطفل فاعل مرفوع وعلامة رفعه الضمة àwọn sọ pé wàhúwà ẹgbẹ̀ síbẹ̀ wàhúwà sọ́hìbò lè hálì òun ló ní hálù tàfẹ́ dákọ̀ yìí wàhúwà sọ́hìbò lè hálì ọya dọ́híká ìrọ́bù dọ́híká la fẹ́ sí báyọ̀ ṣáàlùn ṣáàlùn mọ̀nsúrúbùn wà aláàmọ̀tún nẹ́sù bíhí alifátíhátú yóò bá yínú ẹ̀wì sílẹ̀ yóò bá yínú àìhàtà fífúlé wọ́n sàlàyé ìfífẹ́ ọmọ kékeré yẹn yorùbá yénú àìhàtà àti fúlé ayába ń gbọ́mọ nìmọ́ra ṣeun àgbè mọ́ra ṣeun ayába má bínú àìhàtà fífúlé wá kíkà lèmọ̀ jí ì nígbà tọmọ nídé ìfésí rẹ̀ nígbà tó dé àtìyẹjú hálù tẹ́lẹ̀ ni Now we are going to kí ni o to Tamiz ká lọ síbi Tamiz báyìí. Àtùkọ̀ náà ti sábádé bí òun náà tán. Ọya. Wọ́n Tamiz. Kí ló ń pè ní Tamiz? Àwọn ismun fadlatun nakiratun jamidun mufassirun. Ẹ dákun, ìyà tó ń bẹ láàrin Tamiz àti Hálù yìí o. Ẹ̀rì pé nígbà tá a fi ń sàlàyé Hálù lẹ́ẹ̀kan, a ní hùwà wáṣù ìròyìn lápẹ̀ẹ́ tọ́ọ̀kì yìí láàrin ẹ̀rẹ́ tí wá lónìí náà ok èmi ò ní kọ̀ǹkan yìí nìkan lẹ́màá kọ̀ǹkan ẹ kàn bá ńlá àbùkàn yìí yìí bẹ́ẹ̀ ni mo tó yẹn tú dànù nítorí àti yàn jọ pò mo ní lọ lọ́hùn yìí. eré tí a bá wọn fíìlì a bá wọn fíìlì báyìí tá a ní tá a ní dọ́rọ̀ bàbá àníyẹ tó rí bù ṣẹ́ẹ̀tí rí bẹ́ẹ̀ àní dọ́rí bán ṣẹ́ẹ̀gbọ́n tí wúyí rí àrí àtúwá ní dọ́rí bù àtún ní mọ̀dìrò ó àtúwá ní ìdírí ìdírí àtún ní kí gbogbo ọ̀rọ̀ yìí ṣe wà yìí iṣẹ́ ńlá kan wọ́n fẹ́ gbé fún yìnyàn mo fẹ́ kẹ́ méjèèjì ẹ pín sí ọ̀nà méjì gbogbo méjèèjì èmi wò pé bó ṣe wà yìí nínú àwọn àná àwọn olè kẹlmọ̀ kẹlmọ̀ mélòó la ní àwọn àrẹ gbólóhùn mélòó la ní ọyá alákọ̀ọ́kọ́ ismon harfu ọyẹ wa pín kí ní ìfọ̀yẹ́ kó ju méjì lọ ọyẹ bá ń pín wọn bó ṣe wà yìí sára fi mẹ́mbẹ́ àbí agbọ́dọ̀ wà ọya àṣọ ismù nù rẹ̀ ọya nẹmbà wọn ismù láti lè fáìlù fún mi tó wà ní ìmọ̀fẹ́ máa gbọ́ ọya ismù ẹwọ́ dáadáa ẹwọ́ dáadáa kẹ́ farabalẹ̀ wó ismù nù gbogbo tó wà bẹ́ẹ̀ ìgbà yín já ọ lọ́rùn bá ismù ni olódò ni yíyan dọ́ríban ismọ̀ ni kíkún ní ismọ̀ mẹ́ ìfarabalẹ̀ wó dáadáa kí ni wọ́n tó tún jórúkú jẹ báyìí láti gbàforúkọ nílé kí ni tó lórúkọ bọ̀ọ̀lọ́n kọ́rálì bọ̀ọ̀lá mú mẹ́ wọ́n sọ pé dọ́rí ìbú Gbogbo ẹ̀fí ń sílé yọ̀ ọ̀dà ìyàn ẹ̀yìn ìyẹn yẹ́ ìjọ́ tó lọ́lọ́. Kí ni tún ní ìsìn mú mẹ́? Adúrúbó ismù lòun náà. Mo wá fẹ́ sọ béèrè kan lòyìn, kí lè ta fi kí mẹ́tẹ̀ẹ̀ta yìí nísìnyí. Gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ìdáwọn ẹyọ̀kan náà ló kọ́ wọn sínú, kí lè ta fi pọ̀ wọn nísìmù. Ẹsàkọ́ àlàmọ́tò lé sí mèrì, àwọn àmì ìsìmù. Àwa ti pé dọ́rùbọ́n àfẹ́ nísìmù, dọ́rìbọ́n àfẹ́ nísìmù, àdìrúbọ́n àfẹ́ ọkàrẹ́ Ọkẹ̀ sọ fún bá fi pè ní ṣù àwọn ní àṣìwé. Alékòmò sàlámù àràmàtàlá, àbátìbì, ẹra, Ibrahim, àyà ah, àbá Ibrahim. Ọlọ́wọ́ ajẹ́rẹ̀ àwọn ẹ̀kọ́ tí wọ́n dáadáa. Alhamdulillah, alhamdulillah fíkù. Masha Allah, jazakallah khair. Máa rà kọ burú, kọ burú. jazakallah khair tó mo bá bèèrè pé kí ni àlàmọ́tù lísùn ìsìn bẹ́ẹ̀bẹ́ kí ni ẹniwí lásán kí sí ìparí o nínú àníwáhùn lìkẹ́lmọ́tì ti bẹ́ẹ̀bẹ́ ìran ẹgbólóhùn olótó wà ní gbogbo ẹ̀rẹ́ ẹ̀ alùpàì mo tọ́ ń pè ń kéwẹ̀ ẹ́ tí mọ́ kéwù ni ẹ̀ tún ní tìtù kọ̀ọ̀kan ni tó ti ọ̀rẹ́ ẹ̀ ọyá kí láwọn fíìlì tó wà bí alákọ̀ọ́kọ́ bọ́rọ̀ fíìlì ni òun náà fi mọ́ dí àgbẹ́kọ̀ fíìlì wọn ló tó wà mẹ́ gẹ́gẹ́rì ìbò àwọn ń pè fíìlì mọ̀dọ́ rẹ̀ mo ti kọ́ ìwọ̀n náà fíìlì wọn mẹ́ tẹ́bìrì fún ẹgbà ẹgbà ẹ̀kẹ́ yọ láàyè òun máa jẹ́ ara sí abẹ́ẹ̀kọ́ tẹ́bìrì. ó fi hàn yí kí gbogbo méjèèjì yìí pátá a lè pín sọ́nà mẹ́ta a ní ismu mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ismu a ní fílù mẹ́rin yìí ní ismu a ní mẹ́rin fílù ẹ̀yẹ orúkọ yìí só ní sáàtì àti gbọ́ kí ní ẹ̀yẹ díẹ̀ tó ìbéèrè ńlá tí wọ́n á fi lọ bẹ̀ gẹ́gẹ́ rẹ̀ o tó nígbà tá a sọ̀rọ̀ hálò fún wa àwí wásún la wí fóun tiẹ̀ ṣùgbọ́n gbà débi eléyà àdákọ̀ wásún tẹ́rí mu tí wọ́n ń pè ní wásún ọdẹ́lẹ̀ ní ẹ̀kẹ́ ìwé sí táìmù mi ni òun ni bí irú dọ́rí bọ́n àti màjòrò bọ́n ti ń jẹ́ wásún nìyí dọ́rí bọ́n olùlù yẹn ẹni tó lù yẹn tẹ́rí pẹ́ ròyìn rẹ̀ ní ìlànà ẹ̀kọ́ àdèrò ogun ẹni tààlù ẹni pẹ́ ìròyìn rẹ̀ ni so ohun tí wà ń sọ fún wa ní pé tọ́pọ̀ jẹ́ hàlù ohun tí ọba máa jẹ́ hàlù láyé rẹ̀ kò ní tayọ àwọn ilé gbésùmù fáìlì àti túnmọ̀ fún lò àwọn sífàtúmù sábà bálágà kìkìkì ìdígẹ́ẹ̀tì tí ó ti ṣẹ̀rọ yìí gbogbo àwọn yòókù èso ròyìn lẹ́yìn ẹ̀yọ méjì yẹn ó fi hàn pé tẹ́ bá yọ ilé yìí méjèèjì àwọn náà ń pè ní kiri àlùwàsù àti rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí rí ni tó ẹyá tó tẹ̀míyèzù rẹ̀ bẹ̀rẹ̀ ó ní wọ́n tó kí tẹ̀míyèzù Wọ́wà ismun fadlatun nakiratu. Ẹ̀hẹ́ ó ní tẹrùn náà orúkọ ni Adélátù tó lé, ó lé. Ìyẹn ni pé tàbá wí kò lè kó kọ̀rọ̀ dábà lọ. Bákan náà Dákírọ̀ òun ní ìlálìfọ̀lá, Dákírà ni máa ń jẹ́. Jámìt. ẹ máa ń pè Jámìt òun lórúkọ tí wọn ò lè ya níbòmí hmm? ẹ mọ wọn kì í dá mi dùn tẹ́lẹ̀ kí lè rí lẹ́nu wọ́n ni alismul jami orúkọ bọ́rọ̀ gidi gbèrú akàjì kìnnìún orí pé wọn yọ níbi kankan alismul mustaq orúkọ tí wọ́n ya níbi kan alimustaku alismul mustaku bí ká sọ wípé kọ́tílù ẹmọ̀ pé apààyàn ẹsẹ̀ yọ níbi pọ́pọ̀lá nǹkan pè ní mustaku ni ó ní ẹwà rí ohun tí ọba jẹ́ seven years orúkọ ní ọ̀jẹ̀ one adilatu èlé ní ọ̀jẹ̀ two mẹ́kírọ́tún yóò tún jẹ́ nẹ́kà kò ní ní yotu márífà jámídún gidi ẹ̀gbọ́n mi yé díẹ̀dẹ́ bọ̀rọ̀ gidi mọ̀ ọ̀yá níbi kankan mi lọ díẹ̀dẹ́ ó tún wá ní mo fẹ́ yóò ẹ̀tún ti ń kọ̀ nǹkan kí ló fẹ́ gbé lọ lójú bọ́ọ̀dù kí máa ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ máa gbọ́ kí máa ń kọ̀ nǹkan tẹ̀kítúbò ìdá ana aktubu antum tẹ̀kítúbò wà ìdá ana atakallam ẹ máa gbọ́ mi tó ẹgbọ́ lẹ́ẹ̀kan ti tàbí yéésù ọlọ́run ni ismon one orúkọ rí adilátún ilé mẹ́kírọ́tún yóò tún jẹ́ mẹ́kírà ó di mẹ́ta jámídún wọn ò ní yá níbi kankan ọ̀rọ̀ gidi ni mo fà ṣerú ẹlẹ́karùn-ún nìyẹn yóò tún wá ṣàlàyé limam bahama ìwọ̀n tó bá rújú nínú zawat nínú àwọn nǹkan pàtàkì tá a fẹ́ sọ. ó ní sẹ́rí ohun tó pọ̀ jù tí sábà máa tá a gbọ́n rí tàbí èèyàn lẹ́yìn òǹdí wọn ni bí kẹ́ máa wọn òṣùwọ̀n ìrẹsì máa rí tàbí èèyàn àbí kẹ́ máa so nǹkan àti ẹ bá sọ pé ń kà ẹ ti díwọ̀n rẹ̀ mẹ́ni ẹ bá wọ̀ sùn ọ̀ díwọ̀n rẹ̀ mẹ́ni ìpìlẹ̀ ti parí sàmìyèsí bí àpẹẹrẹ. àjẹrí ibi náxlá bí kí n sọ pé jẹrí ìbò náxlá ni àpò àpò kí ni o mọ̀ wá ní náxlá ọjẹ́ dàbí dùn ọjẹ́ kìkì dáa dàbí dùn àbí wọ̀ sọ ẹ̀ samura ọba ní sọ́ọ̀hún tọ́jẹ́ ti kí ni o amúrú tó ṣe samura yẹn àmúyézù ni òun ni wọ́n tọ́ àdáyẹsẹ̀ síbẹ̀ kọ́ tó bá wí sọ́n bí tó ti dákọ́ lámúrò ó lè wí ṣàyínrù ó lè wí búrù sọ ni wọ́n fi ń pè sẹ́mu yézù bọ̀ yáta rẹ̀ ká mọ bí tọ́ lọ kórósùn ọ̀yẹn wà fún gbogbo gbogbo wọn lè fi wọn àbẹ́ ti gẹ̀ẹ́sì ó lè fi wọn gàrí ó lè fi wọn ráìsì ó lè fi wọn ẹ̀wà ó sì ní wá ní ohun tí wọ́n fẹ́ sàdáyẹrí ikọ̀ wọn ohun tí wọ́n fẹ́ sàdáyẹrí ikọ̀ wọn yẹn mẹ́sùn àlófin ó ti ń sìn kí nǹkan ẹni sì gbọ́dọ̀ gbórúkọ ọ̀rọ̀ gidi ẹwọ́rú nákálù wọn ọ̀yá níbi kankan ẹ̀yìn kámúrù wọn ọ̀yá níbi kankan gate bákan náà wọ́n mẹ̀nìwáyé ní mẹ̀nìwáyé ní asálá tẹ́rí mọ́nẹ́wù yẹn òun ní kíní ẹ̀yìn ní ẹ̀kọ́ ẹ̀yìn ní kíní ẹ̀yìn ọ̀pẹ yẹn ẹ mọ̀nẹ̀wáyé ní asálá ẹmọ pébí ẹmọ ọ̀sẹ̀ tó dì pé forty years láàrin wa ẹ̀ mọ́dẹ́ńgẹ́ pé bí dádẹ́ńgẹ́ mọ̀ nígbà táwa kéékèèké àwọn nǹkan bí tó tún wà tó ṣe pé wọ́n pọ́lé tó mi ò ní jù báyìí lọ wọ́n yà sí kéèyàn bá sì dọ́jà àwọn nǹkan máa fi ń ta epo pupa náà ó di ń sìn irú kìíní nì irú pé títọ́ fi wọ̀n kẹ́ káwá sọ pé méjì rẹ̀ asalan ìdí ọ̀rẹ́ aṣáláyàn ó fẹ́ ní tamiyiz afun ní nẹ́sùlá nítorí kọjẹ́ tamiyiz bákan náà wà lè àjẹ́ ohun tó bá jó ń kà ohun tó fẹ́ kàbóòdè nínú rẹ̀ yẹn ó fún ní fata tamiyiz ní jẹ́ bí àpẹẹrẹ qala nabiyullahi yusuf alayhi salatu wassalam inni ra'aytu ahada ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li ajlin ẹ̀rí bẹ́ẹ̀ kí ni rọ̀ àìtù rọ̀ àìtù nílò ọ̀fà ìlú àhàdà aṣára ó àdà aṣára ní mọ̀ fún olú àhàdà aṣára ọwà tó pé mọ̀bù ní yú àlá pàtàkì ẹgbẹ́ ìrọ́bù yẹn rí ẹgbẹ́ oríláyé àrí mọ̀bù ní yú àlá pàtàkì ẹjẹ́ tó wà bóyá ṣe fún yín nọmba nírọ̀ àìtù àti pé ní fílẹ̀ wọ̀ fáì ẹwà ni àkàdà aṣáárà láàrin mọ̀fún àwọn olùdíje ẹ wá sọ pé mọ̀bùnìjì mọ̀nsóòbù ẹ mọ̀bùnìjì bá ti mọ̀bùnìjì àìlá pátá lè jú sí àìní ẹ gbọ́n sí ìwú yẹn mọ̀bùnìjì àìlá pátá lè jú sí àìní fi mọ̀hálì nẹ́síbì ọjẹ́rẹ́ ó ti ṣe rọ̀ àìtùkù rọ̀ àìtù ó ti yẹjú òun ọjẹ́rẹ́ ó ti pẹ̀lú fíl àti kíni ọ àti fáìn àti yẹjú yẹn ọwá sọ pé àhàdà àhàdà àṣàrà ọwá ni ní yóò àìlá oktobo àìlá láti hìlì jù àìní àmọ́ ọpa lórí fún fún jùsù méjèèjì ń pàtíà هذا مفعول به مبني على فتح الجزئين في محل النصب ويسوينها fi mahalli nasibi àyè nasibi àlọ́wà àkàdà aṣára mo rí ìràwọ̀ ní ńlá mọ́kànlá ẹ sọ pé bọ̀fọ̀ olùmbíhí mọ̀bùníyù àìlá àtìlẹ̀jù àìní fi mahalli nasibi kí ẹ ti gbọ́ mẹ́ ẹ wá sọ pé káwọ́ kàdán ẹ sọ pé tàmíyèsí منصوب وعلامة نسبه الفتحة iṣẹ́ rere ń tẹ̀síwájú ẹ̀dá mi lọ́wọ́ ọ̀ ó ní ẹwà ka 11 to 99 gbogbo pátá tẹ̀míìsì yẹn lọ́mọ àmúwá ó fi hàn pé bí wọ́n sọ pé ahada agbára àtàwò kàbá ẹ̀ ti gbọ́nu ó tún sọ wípé sísí àtún wọ́n sì sì ń nẹ̀ka ò kábà kò tí ì jọ rárá ó lè sọ pé ahada agbára tó lè bá eleven students ó tún lè sọ wípé ninety nine students sísí àtún wọ́n sì sì ń nẹ̀tọ́ lè bá ẹ̀gbọ́n mi yé rárá rárá ọjọ́ àwọn ìyàwó rẹ̀ lọ fẹ́ ká àwọn obìnrin ni ni àwọn lọ fẹ́ ká wọ́n sọ pé ìhìdá aṣírátà ọ́líbàtà ìhìdá aṣírátà wọ́n fẹ́ ká àwọn ìyàwó rẹ̀ ni àwọn obìnrin ni mo gbà lérò aṣírátà ọ́líbàtà àwọn ìyàwó àdúgbò yìí tó ti rẹ̀ àwọn stúdẹ́ǹtì ni wà lè lè stúdẹ́ǹtì mọ́kànlá tó fi débi tí sí ohun lóòwì tí sí ohun wọ́n sì sì ọ̀hún náà tọ́lí bàtà ilé ìrìn àhàdà aṣára kàùkàbà ó sì lè sọ pé ti àtúwọ́ ti ṣẹ̀hún nẹ̀ka ò kàbà ọjọ́ ẹni wọ́n máa gbàdọ̀ láíláí láti lẹ́hùn eleven to kí to ninety nine eleven to ninety nine ọ̀yà wà mínú. wà mínú tẹ̀míìzù tam. ẹlẹ́sìn fàmìyà kamu kò bẹ̀ kámú méjìlá ni kamu ní kámú kan kamu pè ní kámú alihabariya a tún ní kámú kan wọ́n pè ní kámú alẹ́sìn fàmìyà ni wọ́n àbárí ìjà wọ́n bá sọ wípé ká mú mọ́lé àǹfàkìtù àbárè mi àìdíyẹ owó tí mo ti ná abájọ́ àti ah, náwó ìdíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣùgbọ́n ká mú ti ìsìnkú àmì ìyàlélé ìdí irú ilé ìtọ́ ikú ká mọ́ abúdánná mọ̀lákìtà ajánẹ́sì ti ṣeré lọ́nkẹ̀ ká mọ́ abúdánná mọ̀lákìtà mélòó mélòó mélòó lẹ́rú tó ní jésù mélòó lẹ́rú ẹ̀rí pé bèèrè lélẹ̀ mélòó lẹ́rú tó ní ẹrú pẹ̀lẹ́ yẹn àlọ́ ọba ti jẹ́ tọ́ ní sèṣe fà lẹ́fà àmàtẹ̀ ní ìzù kọ̀bàrí ìjà famajururun mufrodun. mufrodun ni ọjà tí ó sì jẹ́ màjòròrò bí àpẹẹrẹ sàmìyèsù ní à. ẹ wá rí ní àníṣù ẹ wá fẹ́ sàmìyèsù rẹ̀ mufrodun lẹ́ máa lò fún ní àtúntọ́ lèbì lẹ́rìí. ẹni máa fóun pàṣà ó sì jẹ́ tọ́líbà náà bẹ́ẹ̀ náà ni tọ́líbà ní àtúntọ̀ libertine hundred students male and female. So, ọ̀yá kí ni tó ní? Tàtẹ̀mí yìí ìzìrì ní àjíwà máa fọ́kọ̀ ha. Àti ohun tó tayọ rẹ̀, ó fi hàn wípé bó jẹ́ two hundred ní àká tọ́ọ̀lìbí ní àká tọ́ọ̀lìbàtì. Ó fi wá dórí àléfù tọ́ọ̀lìbì one thousand students. Dáàmà أو مجموع كتمييز العشرة وما دونها ولا بقوس مجموع بيرو عشرة هذا في عشرة طلاب جمع لهم وافن عشرة طلاب طلاب tọ́bá sì jẹ́ àwọn obìnrin àdúgbò yìí lọ fẹ́ ká àwọn sílẹ̀ lè kéwọn aṣírù Tọ̀lìbáàtì. Aṣírù tọ̀lìbáàtì. Wọ́n tó àfà ń sọ mẹ́rin nù. Ẹyà. Ọ̀lẹ́gà fi tẹ̀mù yìí sí al-istifhamiyati al-majrurati bi harfi jarrun wa nasb. Wọ́n tó bá ṣe wípé tẹ̀mù yìí sí al ni èyí ta fi ń bèèrè yẹn. Al-majrura èyí tó ṣe pé wọ́n fún ní járì pẹ̀lú hajj ó lè fún járì ó lè fún tẹ́sùbà kọ̀tàrà tó lè náwó ń bẹ́ ويقول التمييز مفسرا بالنسبة محملة ó ní تمييز lè jẹun tó ṣàlàyé àfíìtì ìjọba fẹ́ darí sọ́dọ̀ èèyàn fẹ́ ṣàlàyé rẹ̀ dúró ọba dẹ́dà tọba dẹ́dà múrò wá nípa nàbí ìgbàkárì ìyá àléhìsọ́lá ra'su ṣayíbá. ìṣàlà ra'su ṣayíbá orí kóná kí ló kóná ṣayíbá ewu ṣàmìyézù nìyí ní wọ́n tàbí yázà nú orí ní òun ní kí ni o ewu rẹ̀ náà láti fún ní pàtíà ọya Wọ́n ni fàjáruná l'áńdọ̀ ọ̀yúnà àpá ilẹ̀ ya. Wọ́n lè ya ilẹ̀ ńgbà ní kí góòlù máa tún jáde mẹ́. Ṣùgbọ́n tó jáde mẹ́ nìsílẹ̀ rù. Ẹ̀tìgẹ́ẹ̀tì, tẹ̀míyìzù nìyẹn. wà wa àná aṣáwò mi ń ta máa la wọn. àti pọ̀ jù ọ lọ ní kíni ó ní kìí ṣe èyí sì lọ owó ni mo lówó jù ọ lọ tẹ̀míyìzù nìyẹn. àwòrán ìwà mọ̀ àwòwálé ni. àdéhìí tí wọ́n tí wọ́n tí wọ́n yí ìyẹn ni pé tí wọ́n darí ẹ̀sọ́ déyàn bí àpẹẹrẹ. ìmùtálà ìnẹ́ ú mẹ́ẹ̀à bí ká sọ wípé omi àbí ìgbá ó kún kẹ́kẹ́ kí ló kún fún ó lè kún fún oúnjẹ ó lè kún fún nǹkan rí ṣùgbọ́n tó kún fún ní kí ni ó máa àìsàn ah, ah, eh, wọ́n ń pè nǹkan mìíràn. Eh, eh, wọ́n sì máa fi ń ṣe tàkìdò gbà mí bí rọrọ̀ ọba dára tó ní. wàlá táàkàwù fìlì áwùjì mo sì rí. tẹ́rí táàkàwù ìbàjẹ́ ni ọjọ́ àti àṣọ pé mo sì rí. wàlá táàkàwù fìlì áwùjì ẹ má balẹ̀ jẹ́ ọdún wa ni mo sì rí lẹ́ni tí ó máa bàjẹ́ ṣe bá ṣe tàbí ìdì ní àti wà látà sáwọ́ àti mọ̀ sí ibi máa nẹ̀wà àhì ọ̀kọ́ lè hì ọ̀kọ́ lè hì ìnàkọ́ yìí adẹ̀yà ni dágbìyà tí dínà ní nínú ìdófin lóore jù nínú àwọn ẹ̀sìn kéèyàn máa ń sì dínà tẹ̀mù yéṣù ní àmìnhu bí sàlfàhlù fàhlùhùn wọn á ò burú lákọ̀. khilafa li Sibawayh wọ́n ló fi yapa sí alimamu Sibawayh àwọn èyí sọ pọ̀tọ̀ tí wọ́n bẹ́ ọyá ọ̀tọ̀bọ̀ التمييز هذا تمييز يا التمييز اسم منصوب yòzílù orúkọ dá fún mẹ́sà ní tí máa ń tì dànù alè ìbùhámà ohun tó rújú ìrújú amòbùhámì mọ́bùhámì yóò ti rújú yóò ti ohun tó rújú dànù kúrò níbi yóò ti rújú dànù kúrò níbi ohun tó rújú yẹn ìgbìláwò yìí pàpàájú tẹ́lẹ̀ ọyà ìgbọ́lẹ̀ kan sí àtàmìyézù ní tó ń pè ní tàmìyézù isman orúkọ kan ni mọ̀nsúrúbó tá a fún násíbà yóò sí lòlẹ̀ èdè hama yóò ti rírújú dànù ọmọbó hà ní níbi nǹkan tó de ìgbà òkú ti ṣáájú rẹ̀ tẹ́lẹ̀ bí irú àpẹẹrẹ ọ̀rọ̀ ọba adẹ́rà tẹ mú wá nísìnyàn ìṣàlàrà ṣùṣàìbá dúró rọ́bù tẹ̀kan náà ni ẹ máa wé sí táìmù mi o ìṣàlá èlò máa fi parí rẹ̀ tẹ́lásì ìjọba ti tán àrà àṣú ẹ̀fẹ̀ ní fáìlù ìparí rọ́bù tẹ̀kan ìjọba ti tán ṣáìbá lè ní lọ́dẹ̀ ọyá ṣáìbá ìrọ́bù tẹ̀kan àmì yéésù ta sàkíyèsí rẹ̀ ni ọlẹ́yìn ọ̀sẹ̀ ta bírèèni sí ni. malihudu tara zọ zọ malihudu mẹlìmúlà àbọ̀ àdáyẹsù ta sàkíyèsí ni mansubun wa alamatu nasbihi alifatihatu ìwọ ọkọ máa rí. alifasihatu asin rojọ lọ azala ilibihama azala ilibihama àìwé láìpẹ́ yìí. a ní ìṣtìálì ráàsì alìbihama azala alìbihama ó gbèrú jù kúrò anìṣtìálì anìṣtìálì ìṣtìálì kí ni ọ̀rásù orí àwọn ló gbé rújú gbàtà ní orí koná àmọ̀ fún ìdẹ́bò kí wọ́n dáná sí lórí ẹtikẹ́tì tí wọ́n gbàgbàrà pé ṣẹ́gbàn ọtí padà sí àṣọ àfẹ́ ọ̀ọ́ àti ewu ni ewu ti pọ̀ lórí ẹniyàn àgbáàlà èdè hàánà ìṣẹ̀álẹ̀ ráṣì ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí àtẹ̀mùyézú àtẹ̀ ṣáyíkà àti tẹ̀mùyézú mọ̀lẹ̀fọ́ọ̀zún mọ̀nsọ̀bẹ́nà wàhálà mọ̀túnásùbíhì alfàtàtù àzálàlẹ̀ ìbìhámà ọ̀ àni ìṣẹ̀álẹ̀ ráṣì ó gbé ìrújú kúrò níbi kíkóná orí nìfẹ́ kíkóná bẹ̀rẹ̀ bóò ló ṣe wá kóná bóò ló ṣe kóná báyìí ha mo dẹ̀ fẹ́ ká parí alimusasi ẹbí ẹ̀ ń wọ́n tá a ti fi sọ̀rọ̀ káyọ̀ láti lọ thirty four minutes mẹ́ta ni mo palẹ̀ mọ́ wá fún yín ó yájá mú alisis náà walimusasi náà bí ilá. walimusasi náà bí ilá. ní wọ́n bá a sàgá yẹn fẹ̀ pẹ̀lú ilá min kalami tamin. ìyẹn máa ń wá níbi ọ̀rọ̀ tó bá pé. mújàbín. ẹ o ìyẹn ni pé tó wá níbi ọ̀rọ̀ tó pé bí àpẹẹrẹ mújàbín mújàbín yẹn tó pé ní ìtumọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó pé. fàṣọ́rìbù minhu illa kọ́. àti ká sọ pé mújàbín ọ̀rọ̀ tó kú a lè pé ní ọ̀rọ̀ tí tí a ti díẹ̀ múlẹ̀ òun ẹja tù ọ̀rọ̀ tá a fi díẹ̀ múlẹ̀ kì í ṣe pátárì rẹ̀ dànù tí wọ́n bá sọ wípé mọ́ àkálùtù àtàrí ẹ̀dà nìyẹn tí wọ́n bá ní àkálùtù mo fìdí oúnjẹ tí mo jẹ fìdí ẹ̀ múlẹ̀ àtìgẹ́ẹ̀dì bẹ́ẹ̀ òun ní jẹ́ kàlámì káàmì mú jàbẹ̀ ọ̀rọ̀ tó pín àwa fìdí ẹ̀ múlẹ̀ bí àpẹẹrẹ. wọ́n mú bẹ́ẹ̀ àti díẹ̀ nínú wọn. ẹ̀la kọ̀lélá ẹ̀sẹ̀ náà ni kọ̀lélá yẹn nínú àwọn ni wọ́n mú nù omi yẹn tó bá jẹ́ sí pàfìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ àlìdájálú fílmọ́tẹ́sì ajásí pé bájálù ní ọjẹ́ ẹ̀sẹ̀ rọ́bẹ̀ ní rọ́bù kájàlì ẹgbọ́dọ̀ pé ní ìsìt mẹ́rin irú àpẹẹrẹ wọn ò sí àfàwọn díẹ̀ nù wọn náà ló ṣe èyí tí ìbára jẹ́ mọ̀tẹ́sì tó ṣe pọ́lọ̀ yẹn gbé kò lọ́dọ̀ ara wọn ẹ̀fùn yẹn nẹ́sùbà kódà àwọn tí wọn bá ní tẹmím. bani tẹmím. àwọn ìjọba ìndà hijazi jìnnà. ó tún wáá pè dẹdẹkẹ fún tẹsíwà lọ́dọ̀ àwọn ará hijaz àwọn ará saudi. ما لهم به من علم إلا اتباع الظن ẹ̀rọ àpẹẹrẹ ni ما لهم به من علم kẹ́rí kí àwọn ọ̀rọ̀ kan ti wọnú ẹ̀kọ́ tó di ká ṣẹ̀wé ńlá yẹn ẹ kiri ما لهم به من علم ìtumọ̀ fún wọn nípa rẹ̀ إلا اتباع الظن àfi ìpàlábàmọ́dá. ọ̀yà. máa la ń yẹta kọ́dàm fi hi máa fanẹ́sù lẹ́kọ̀ọ́ kọ́ òdì. ẹ o ó ní máa la ń yẹta kọ́dàm fi hi máa kí ọ̀gá tí ìgbẹ́kẹ̀ ọ̀gá gba wájú ṣáájú wọn ká fún nẹ́sùbà yẹn òun lọ́tọ́ lọ́tọ́ náà jù bí irú ọ̀rọ̀ akọni tó sọ pé ọmọ lè yà ẹ̀ là á mọ̀ dá. àmàdà ṣì yà lè yà ẹ̀ là. Màzìhábálẹ̀ hánkè màzìhábù. Ó ní kò sí fún mi. Àfi àwọn aráalé Ahmed, àwọn náà láàyò mi ni àtẹ̀lé mi tí mo nífẹ̀ẹ́ sí. Bọ̀mọ́ lé àkóso fún mi. Ilá màzìhábálẹ̀ hánkè. Àyàfi mọ́sí àbí òtòjó, òun náà ni màzìhábọ̀ ìnìlànà tèmi. Àwọn òfúkìdà tá àwọn òfúkìdà tá máa mú. Ó ní tó bá já pọ̀rọ̀ yàn wá sí ìpè wàhálà hasabi àwa mi rí. a máa sọ ìsúta bá bá lọ. ẹ wò látàrí tí mo wá sọ pé mọ́jà ìlà yàkúbù káyìn ló ní ìrètí tó bá sọ pé mọ́dọ̀rọ̀ bùtù ìlà zaidan ẹ̀fẹ́ mọ́jà ní ìrètí bí ilé àwọn ìdọ̀rọ̀ bùtù ọ̀sùnmọ̀fọ̀ ló là ń retí òun ni wọ́n ti ń sọ bí mẹ́rin tọ́rọ̀ ni ọ̀bá sì pé alaikum assalam wa rahmatullahi wa barakatuh ọ̀rọ̀ yẹn ọ̀bá sì pé ala hasbil awamil á tẹ̀lé òṣìṣẹ́ tí ọba wà mẹ́ ẹ̀dígẹ́dẹ̀ yìí láàrin tí fáìlì rọ́fún mọ́bí lẹ́yìn rẹ̀ mọ́ já à mọ́ sọ pé ilá gbẹ́dọ́ ẹ̀bẹ́ẹ̀kọ́ ìgbérúfà láàrin tí mọ́ sọ pé mọ́ dọ̀rọ́ bútú ilá zaida ọ̀rẹ́ tí wọ́n mọ́ mọ̀ rárí tó kọ ilá bì kí ni o ìṣèédé ẹ̀dígẹ́dẹ̀ tẹ́tẹ̀lé amílò bí irú ọ̀rọ̀ ọba dẹ́dà tó sọ báyìí pé ẹ̀rìkó fún rọ́fún ọ̀rọ̀ wọ̀ jẹ́ kankan illa wahidatun torí mo táà ń retí mẹ́lẹ̀ ọ̀kan à ń retí rọ́fún àná là ń retí tó ti rẹ̀ sọ̀rọ̀ wọ̀ jẹ́ kankan à ń retí làbárí. ó lé lẹ́yìn wọn ń pè ní ìsìnkú mọ̀kàbọ̀ ọ̀yà wàsíwìyán. síwà síwà. wàsíwà. ẹ àbọ̀ fi síwà náà a fi ṣe ètùtù náà. kọ̀ọ̀fìwọ́ yìí ní. ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n fún un tó tẹ̀lé wọn ní kẹ́tọ̀ọ̀ ni o. mo ọ̀rọ̀ báyìí ní. bẹ̀rọ̀ bí bàdà ilá. ṣùgbọ́n a máa ṣe rọ́ọ̀bù gẹ́rù. bẹ́ẹ̀ ti gbọ́ mi ní ìrọ́ọ̀bù ohun tí ń bẹ lẹ́yìn ilá àfin lápẹẹrẹ rẹ o bí irú àpẹẹrẹ ma sọ wípé mọ́ já mọ́ fẹ́ lo gẹ́rù ni ọ ma sọ pé mọ́ já ẹ̀sìrí ní wàá sọ pé gẹ́rù gẹ́rù ní ìwé gẹ́rù gẹ́ẹ́dẹ́ kẹwàá fún àwọn wí mọ́ já àmìbà yìí náà Ah, ó ti jẹ́ àwọn àdúlá illa zaidun Mọ̀lẹ́sì Asbal Àwámi. Wọ́n wá sọ fún ayé bí wọ́n bá jẹ́ rúfà ní bẹ níbi báyìí. Rúfà yẹn ni rọ ìgbàgbà. Wọ́n wá fìtì lọ́fà. Wọ́n wá jẹ́ pé fákà ní bẹ lẹ́yìn eléyìí ní irú bíbáyìí. Kì í sọ pé mọ́ dọ̀rọ̀ wọ́n dọ̀rọ̀ bútú ńlá zaidan ọyábò ní ìsèké wọ́n dọ̀rọ̀ bútú bí báyìí pẹ̀lú gáírù ẹ̀kọ́ gbàgbé ọmọ sọ fún yínsìn wọn ọyábò ní ìsèké kí ní wọ́rọ̀ yìí ìgbà wọ́rọ̀ yẹn wọ́n dọ̀rọ̀ bútú zaidan kí ní wìí gáírò láàwì mọ́tò mi kò sí mẹ́ta ìlẹ́dùn abirọ́ ni gáírò záídé. gáírò záídé ń. wọ́n á fi dúpọ̀ lọ́wọ́ lórí eléyìí dúpọ̀ lẹ́fọ̀rọ̀ yìí tó bá jẹ́ fàtà lọ́wọ́ lórí eléyìí fàtà lẹ́fọ̀rọ̀ òun ni mo ti ń sọ fún yín bíbà yìí wípé a ṣe ìrọ́bù rẹ̀ pẹ̀lú ìrọ́bù orúkọ tí bẹ lẹ́yìn ńlá yẹn gáírù yẹn tó tiẹ́ àti síwà ọyàwó bí kálà ọ̀rọ̀ a lè fi kálà a lè fi òun náà sí a lè ṣe náà wàhádà wàhádà a lè fi ṣe ṣe náà wàháṣà háṣà a lè fi ṣe ṣe náà lọ́wọ́ àti ìbá nígbà míì àwọn lè fún nǹkan nígbà míì wọ́n sì lè fún ní mo lè sọ pé mọ́kàlá mọ́kàlá záídá ilẹ̀ yóò wí tọ́bá ti jẹ́ mọ́kàlá. Àjẹ́rẹ́, wọ́n bá sọ pé jẹ́ àtúnláàbò tí wọ́n bá wí kàlá lásán tí ò sí mọ́ níbẹ̀ yóò lè záídín. Gbogbo àwọn àìdà àyọ̀rẹ́ ṣèṣe tọ̀dọ̀ tí wọ́n nìyẹn. Jẹ́ àtúnláàbò gbogbo súdẹ̀tì lọ́wá mọ́kànlá zaida ó fún yàn fàtíà yàtọ̀ síta ní ọ zaidu ṣùgbọ́dọ̀ bá fi mọ́sọ ní já àtòlàbù aláàkí lórí o zaidin ìlànà ẹ̀mí ẹ̀hún náà lọ́rún àrúkọ̀ lórí owó tíramọ́ ni àbúrò àbdùlá ìtorí ọlọ́run ó ní wọ̀bìkálà ó lè fi kàlánà sí ìsìnkú àyàfi o lè fi àádà o lè fòun náà ṣe ìsìnkú àyàfi lòun náà wà áàṣà àyàfi lòun náà ó nìyà wà á sí bẹ́ àwọn lè fún nǹkan nẹ́sùmá ṣùgbọ́n tí ó bá fún nǹkan nẹ́sùmá bí ó ṣe wá ní wọ́n mọ́ yẹn rẹ̀ bíi máa kọ́là. ó ní wọ̀bí máa kọ́là bímọ àjà wọ̀lá ìsà ọlẹ́lẹ́wí wọ̀lá yẹkúnù náà wà sí ẹni tó bàbá jẹ́ láìsà ọ̀ ní wínà ìsìnká sí bò fún wọn àfi já àtùláàbò já àtùláàbò ọ àti pé láìsà zaidun lásán lórí fún yàn rọ́fún tó bá àrìyàn ṣe rí nìyàn بعد عارف الحمد لله هيا الاستثناء هيا إخراج إخراج من مجادل ما báadà àdáàtì ma báadà àdáàtì alistif mẹ́ì alistif mẹ́ì alistif mẹ́ì alistif mẹ́ì mini hukumi. الاستثناني عليكم السلام ورحمة الله وبركاته هلا ما هلا هلا هلا الحمد لله حالك هلا قولي الاستثناء إخراج ممجد ما بعد عدات الاستثناء ìwọ̀n tí ń bẹ lẹ́yìn àdáyẹsẹ̀ nínú hukumi ma kọ́pùlà ha kúrò nínú ìdájọ́ tó ṣáájú rẹ̀ oríta bá sọ pé jẹ́ àtùlábù bá kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn àṣẹ sọ pé ilá záídá sọ́pàá tí ọ̀sẹ́ ìdùkú bẹ́ẹ̀ nìyẹn àṣọ bá ní ẹsẹ̀ rí nìyẹn ó já sí rọ́ọ̀bù tiẹ̀ náà ó yẹ já àtùlábù já à ẹ̀sìn mọ ìrọ́bù rẹ̀ kí ni lè má dí ìwọ́ kó tẹ̀ mọ́ ó yà tó láàbù òun jẹ́ fáìlú màrúfóhùn ọya ilá ibi tí mi lọ nìyí ilá àdátù sísmẹ́ẹ̀kì àdátù ìsísmẹ́ẹ̀kì àdáàtù tábà rúbútà náà lọ́gbọ́dọ̀ jẹ́ àdáàtù sìsnẹ́ì mọ̀bìnì ìyàtọ̀ ni alásùkúnì àṣẹ fatad alikomusala ẹra níwọ̀n wá rí yíwọ́n fẹ́ bí ní gẹ́gẹ́ alásùkúnì láàmà hàlàláha من الإعراب جاء طلاب إلا زيدا فيا زيدا لكم فيا زيدا هذا فيا رب زيدا ṣe nǹkan máa rí kẹ máa sọ ọlọ ha ìrọ́bù nìkan bá rí ni zaidan mustesna bí ilá gẹ́gẹ́ bí àkọlé yín gẹ́gẹ́ bí ilá tí wọ́n ta sàmáyẹsẹ̀ pẹ̀lú ilá <coughs> منصوب وعلامة نصبه الفتحة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك